ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ aláàárín mọ́ọ̀mù àti àwọn tí wọ́n ń bá wọn fa wàhálà ọ̀rọ̀ wọn dàbí òjò tó pàjẹ́ ni tí ò lè dé lérò kí ni ọ̀sọ́ pọ̀ ṣẹlẹ̀ ibo ni òpó ti ń bọ̀ àbóbìnrin tó lọ ṣe sì ń tó lọ yàn lé ń ta tí wọ́n wá fọ́ngi lórí bí ó ti lọ yàn lè ẹ dákun tó bá dé kí ni ọ̀sọ́ fọkọ rẹ̀ pọ̀ ṣẹlẹ̀ sóhun yóò ló ń ṣubú lórí ẹ̀rọ alùpùpù ni kò lè sọ ń tó ṣẹlẹ̀ gangan kò lè torí kò ní fẹ́ wọ́n mọ ibi tó ń ti ń bọ̀ àyàfi tá a fi bá tú lórí ọ̀rọ̀ mọ́mú Ògbómọ̀ṣọ́ ìntọ́ wà ń bẹ́ẹ̀ ó kì í ó dúdú tẹ́lẹ̀ téèyàn bá tan ogbó tọ́sílàìtì ayé téèyàn bá tan tọ́sílàìtì ọgọ́rùn-ún sí ẹ̀ lérí ìnáwó ti mẹ́bẹ̀ láyé àyàfi láàrin àwọn tí wọ́n ń bá ìmáàmù gangan fàtì máàmù ẹ jẹ́ ń gbé yín débi kan ẹ lọ wo ọ̀rọ̀ yìí láti ìpìlẹ̀ láti ìgbà tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ tó bá yẹ máa ń fọ́lò ọ̀rọ̀ ìmáàmù dáadáa àtàwọn tí torí àwọn tí ń bá mọ̀ mọ́ fáwọn ò tí ì mọ̀ sọ̀rọ̀ sórí ẹ̀rọ agbágbé tí mọ̀ mọ̀ ti ń sọ ẹ sì lọ́mọ ẹ lọ́ọ́ wò kulẹ̀ ẹ lọ́ọ́ wò kulẹ̀ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gangan nígbà tí ọba Ṣàngó tàná wàjà bá a ṣe máa sọ nílẹ̀ Yorùbá tí wọ́n ṣaláìsí tí wọ́n fẹ́ sin wọ́n ẹ dákun ǹjẹ́ ní rí ọba àsìn bí wọ́n ṣe máa sin àwọn bàbá wọn kí ni wọ́n ṣe máa sọ bá nílẹ̀ Yorùbá látara pé wọ́n lọ́ọ́ bá yẹn mùsùlùmí ni ìmáàmù sì gbà pé mùsùlùmí ni ìmáàmù lọ ṣagbátẹrù bí wọ́n ṣe wẹ̀ bí wọ́n ṣe ṣe gbá bí wọ́n ṣe ṣàwo bí wọ́n ṣe ṣe gbogbo bí wọ́n ṣe sín gbogbo báwọn tó jẹ́ tí wọ́n ń ṣe gbé awo bí wọ́n ṣe gbìyànjú àti ṣètò kan lórí ẹ̀ bàbá ìmáàmù ọgbà nígbà náà ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ ní tí mo sọ ẹ já mi pé rọ́ ni tẹ́ ẹ gbé ní Ògbómọ̀ṣọ́ yẹn sọ ẹ̀yin tẹ́ ń gbẹ̀yìn odi o ẹ̀yin tẹ́ àràbà àwọn aláwo tàná tí wọ́n ti gbéṣẹ́ kí wọ́n tó yàn mí ẹ̀ẹ̀mọ tí wọ́n bá ìmáàmù fà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn èèyàn má ti jẹun sọ̀rọ̀ lọ jùjùjù bí mo sọ̀rọ̀ asọ́hùn yóò jẹ́ àwọn ọlọ́gbọ́n <laughs> ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kí ibi ọ̀rọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ọkọjá ogun tẹ́yìn wẹ́ tẹ́nìkan bá kàn wá tí ọkàn wà nù dm mi tí a máa wí kú ọmọ wí kàlàkàlà yín tí ò yí ọ pọ̀fọ́lọ́ bàbúrà ó yí àwa ju ẹ̀yin ẹ wà ní kódà ẹlẹ ọmọ Ògbómọ̀ṣọ́ mi tọ wà lÓgbómọ̀ṣọ́ ní ti ń ṣẹlẹ̀ ń bẹ ń yíyà wá jùlọ àwọn bọ̀sì òṣèyìn tẹ́ ẹ wà nílùú ọba lọ́hún tẹ́ ẹ wà nílùú òkè òkun tẹ́ ẹ wà nílùú òyìnbó tẹ́ ẹ wà káàkiri tẹ́ ẹ gbé agbègbè bẹ̀ ọ̀rọ̀ fún jù bá ń lọ bọ̀ ìṣùgbọ́n bí mo sọ déhùn nítorí